àánú ọlọ́run àti ọlọ́run ológun náà àwọn àgbẹ̀fọ́ tí a bá rẹ̀ sí wáyé tí tó ìgbẹ́sẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú yìí. Ó jẹ́ ìkejì tó rọ́jò ìgbésẹ̀ ẹ̀rẹ́ ìdí ọlọ́run bá sọ̀kalẹ̀ kejì lẹ́yìn ìgbà tí ọlọ́run sọ Suratu Alaq ìgbà ọlọ́run sọ̀kalẹ̀ ìgbà tí ọlọ́run sọ Suratu Alaq kí a mọ̀ sí Iqra bismi rabbikal ladhi khalaq khalaqal insana min 'alaq Iqra wa rabbukal akram alladhi eléyìí ni àkọ́kọ́ àwọn àyà ọlọ́nkọ́ sọ̀kalẹ̀ fún àníbọ̀ àmọ́ sallallahu ìgbà tí ọlọ́run sọ ọ́yà yìí kalẹ̀ márùn-ún náà ni ọlọ́run sọ kalẹ̀ ànábì súré sáré wálé wọ́n sọ fún ìyá wa Khadija radiyallahu anha ànábì ní zèmílónì tẹ̀sírónì zèmílónì tẹ̀sírónì daṣọ́bò ní daṣọ́bò ní daṣọ́bò ní. wàfátara alùwáhayó wáàyí yóò bá sọ kalẹ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn. ẹgbẹ́ ni tí a fẹ́ sórí rẹ̀ alukùránì kalẹ̀ fún láti fún ní àyà máa ń péré tó ń sáì tó ń sọ pé daṣọ́bò ní daṣọ́bò ní yìí ẹ̀wà ajá ìṣòro fún náà. àyà kan wàá sọ kalẹ̀ ànábì náà rí ọmọ kò bọ́ kankan lọ. ètò àyà àyà ní ìlú tó wà ń sọ̀kà yìí. ẹgbẹ́ bàbá ń kàyé kọ́lá nínú bá bí kí kọ́lá اسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم شو دليل إن الإنسان لا يعلم إيه يلوك اللي èyí tó tẹ̀lé márùn-ún kò ní ya ayíwá ìmọ̀tẹ́fẹ́ ya ayíwá ìmọ̀tẹ́fẹ́. Ó wà wọ ìyàwó alẹ́ pé kí ló dé tàbí pé yẹ nígbà tá a kà á yà márùn-ún sí fara nígbà tá a kà á yà lọ sí ta máa là bí àdá ya ayíwá ìmọ̀tẹ́fẹ́. Kí ló dà sí síbẹ̀? Ìdí tá a fi ṣe síbẹ̀ ni Ọlọ́run yóò sọ fún àná bí ìgbà tí wọ́n bá ń kọ̀ọ̀rọ̀ olóògbé jẹ́ pé bọ́lá ọ̀sẹ̀ ń sọ kalẹ̀ títò rẹ̀ ìnà àlẹ́yìnà jàmọ̀ àhú ó sì rí kùránì ká jámẹ́rú àlìjámù láwù mànìyà àlìjámù bìmánà ṣúbí wà bìmánà ṣìyànjẹ́tùrú àwọn àlìṣẹ́fọ́ọ̀sì ọ̀gbìn bí wọ́n ṣètò bó ṣe máa rí ha iṣẹ́ tàwọn náà. tó ìdí ìyẹn fẹ́ pé èyí tó tẹ̀lé márùn-ún yẹn gbàdọ́ lọ́wọ́ wàá sọ kalẹ̀ pé ayé ọ̀lẹ́ ìdájọ́ àti ìjọ̀ǹkan kalẹ̀ fún ẹyọ márùn-ún péré ní àyà kan òfin sọ wípé dáṣọbò ní dáṣọbò ní dáṣọbò. àwọn afọ nínú ọ̀rọ̀ yìí pé àti tí bàbá léèyàn tí mo lè yàn sábọ̀ ilé kàǹtọ̀ yẹn kì í ṣe oríkì báyìí ní òkè náà pẹ̀lú pẹ̀lú léwu. Inú fámìlì yẹn láti ní àkùjẹ̀lẹ̀ tí fámìlì tó lé lórí ìmọ̀ọ́dún lọ́sàn. Àdébùwọ̀ ni olùkọ́ lébọ̀. Ìyàwó lóbi jẹ́ pé tí ìyàwó rẹ̀ ò bá ti lè jẹ́ ọkọ ìfọ̀kànbalẹ̀ fún ọ ṣé ìyàwó rẹ̀. tó bá fẹ́ wọlé lẹ́rù bá ń bọ̀ màgó ti ṣe ìyàwó lórí. kó tó jáde nílé ìyàwó rẹ̀ tó mọ̀ pé àìmọ̀ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ̀ra pankẹ́rẹ́ bọ̀. náà ti tọ́jú orógùn nílẹ̀ o yóò tún padà kọ́ọ̀lù ẹ̀gbọ́n àwọn múni sọ fún ẹ̀kẹ́ má ọlọ́ni àwọn ọmọ ilé ẹ̀mí ṣe fún ọ̀rọ̀ wà mí àyà àná kọ́lákọ̀kún àná kọ́lákọ̀lákún mi àfojúkún àtọwájà ìtẹ́sìnkúnú ilẹ̀ ìhà. nínú àwọn àmì ọlọ́run ó náà ní pé adá fún yín àwọn ìyàwó yín bẹ́ẹ̀ lè máa ka ìfọ̀kànbalẹ̀ látara wọn. àti lè ka ìfọ̀kànbalẹ̀ látara obìnrin ó ní í ṣe pẹ̀lú ọ̀nà tí èèyàn bá gbà pé obìnrin. bẹ́ẹ̀ bá ti ṣe bó ṣe yẹ kó ṣe yóò rí bó ṣe fi lọ bó ṣe yẹ kó rí. èèyàn ò ní fojú rérò ní ọlọ́run àti àrèmájẹ onítọ̀ntọ̀n ọba fojú rénú òfin ọlọ́run tó tẹ̀lé ìyá rẹ̀ ó lórí ẹ tó fẹ́yàwó láyé ó tayọ pé mo fẹ́ káwọn èèyàn gbọ́rù ìyàwó tí mo fẹ́ kí wọ́n ti wọ́n máa ń gbé sùhánà àwọn náà. First degree rẹ̀ Cambridge University ló ti rí. Second sísá yẹn Oxford University. PhD rẹ̀ Clinical University. Lọ́wọ́lọ́wọ́ ń sìn, ó wà lọ́wọ́lọ́wọ́ sìn àwọn náà máa torí ẹgbẹ́ ẹ lórí èyí máa torí ẹgbẹ́ yàwó káwọn náà gbà pé ayé ẹsẹ̀. ó wá sí ibi kó má rí bọ́kàn balẹ̀ mẹ́. ó fẹ́yàwó nítorí káwọn ìwé lè wọ sẹ́ bírèkì ẹ̀sẹ̀. ó fẹ́yàwó ẹni tó orí pé o lè rí bọ́kàn balẹ̀ mẹ́ta rẹ̀. ẹni téèyàn bá lè rí bọ́kàn balẹ̀ látara lóbìnrin òun náà ni òpó tí oríire èèyàn tó rọ̀gbọ̀ kúlé. oríire ìlọsíwájú ìgbésí ayé ìṣẹ́ gan. oríire ìlọsíwájú ìgbésí ayé àwọn ọmọ. ẹlòmíà máa wò ó pé ọ̀ràn àyàn èèyàn gbọ́dọ̀ fẹ́ obìnrin tó kàwé tó ní bí ọmọ bàálẹ̀ nílà báyìí ìwé mélòó làwọn èèyàn tó jáwà ìta wọn ò lè fi ìdí kọ ó ìdí náà bá ní kọ owó ẹ̀ wọn ò lè fi kọ tí wọ́n ti wá mọ̀ láàrin wọn tí wọ́n ti tó àgbà tó ìyá tí wọ́n ẹgbẹ́ ìdíje wọn ò lọ́pọlọ wọn ò kàwé ní bẹ́ẹ̀ wọn lọ́pọ̀ tó ti àti rà almuhim ọlọ́run kan kúrò mọ́ ọ̀pọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mẹ́rin kẹ́ ò fi tó ẹ̀jọ̀ra yín ó sì tẹ̀ ọlọ́run. Ìta ń sọ ẹ mọ́sùn ń gbọ́. Ẹ ò sọ wípé àlùmọ̀ká fà compatibility. Ẹ ò sọ pé kò sí o. Ẹnìkan jẹ́ òṣìbá PhD. Ń bò wá yẹ ọdún. Wọ́n wá múlẹ̀ àtìkọ ọmọ ẹ̀yà aláka. Wọ́n mú wá. Òun náà wá yẹ ọdún látàkùn. Àwọn àgbọ̀mọ́ bó ṣe rí òun orúnkún rẹ̀ òjì náà lẹ̀ tẹ́ẹ̀dọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ rí àti sọ̀rọ̀ lọ́wọ́ ó ṣe rí rùgbùrùgbù ọmọ ìfẹ́ lára ẹ̀ ó ṣe é ṣe kírò rí ẹ tó ní fi ìgbà tẹ́lẹ̀ yẹ kọ́rọ̀ wọn máa jọra wa bí wọ́n sì dọjọ́ máa ronú yóò yàtọ̀ sí àwọn. Islam kò rí nàìjíríà náà ṣùgbọ́n táà ń gbìyànjú láti sọ náà ni pé ká mọ̀ mọ̀ gúrùpù kí ipa gbọ́n níwájú ọlọ́run sọ̀rọ̀ wa. ẹlòmíì náà mà pé tó fẹ́ lọ fẹ́ ẹnu wò ní ká bẹ̀tí nítorí ọ́sùn obìnrin yẹn nítorí pé táwa níta ló fẹ́ ẹni báyìí ló fẹ́ lójú lọ fẹ́ òun náà mà pé ẹnu kan tóò yẹ là ń sọ ọkùnrin ààrẹ sínú wàhálà báyìí pé làjìbọ̀ ọmọ ìyá alákàlẹ̀ ni ọ̀rẹ́ ọ̀kà lónìí jókòó ló ti jókòó lónìí dìde ló ti dìde ìtẹ́gbẹ́ ìmùlẹ́nu rẹ̀ ó kà á yà lọ sẹ́yìn ṣùgbọ́n ẹni tó sọ pé kó dìde yóò ní wà wá sí ni tí wọ́n fi dìde kò yọ ìgbà àti àmọ́ sọ ìgbà tó kẹ́yìn òkè sáré rẹ̀. Ṣẹ́gbẹ́ náà torí ẹ̀ fẹ́yàwó náà nípa lè rí ìjọba. Wọ̀lẹ̀ pàṣẹ ìlú pàpà láti lè dáàbò bò abẹ́ wa. Ẹlòmíràn fẹ́ obìnrin tó ti pé ìjọ tó ti fẹ́ wọlé ọ̀fẹ́yàwó ni ayé ẹ̀. Ìjọ tó ti fẹ́ wọlé ìdìbò náà. Mo ò fi ọ̀dà tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ kò níyàwó. Bàbá ti mà kò tó forí bọ̀. Ìjọ àkọ́kọ́ ìjọ akọtù àti ẹwọ bàbá rẹ rọra adájọ Ọlọ́run níjọ náà ìdí ìdórí jẹ́ pé èèyàn kíyè sára ìgbéyàwó turning point alhajjul pọ nọkọtọtù ìtìlá ló jẹ́ nù ìgbà yẹn èyí tó bá bọ̀ sílẹ̀ tó bá ti gbé ìgbéyàwó báyìí yóò ti kí ṣe fún tó bá rí kéèkì ṣe fún ìyẹn tó bá rí lọ kéèkì negatively lọ́wọ́ máa bá yín lọ báyìí. bó bá padà kọ obìnrin lẹ́lẹ̀ wọ́n kà sí ọlọ́run ó ti kọ obìnrin kálẹ̀. ọlọ́run bá sì ń lọ ọkọ̀ sí bíìsì wọ́n lè bá a. ṣùgbọ́n gbogbo ẹ̀ náà yóò la ojú èèyàn lẹ̀. èèyàn ó sì mọ̀ wípé ìfọ̀kànbalẹ̀ èèyàn fẹ́ rí ibi tí ìlú fẹ́ àwọn kì í ṣe kí táwọn èèyàn kan fẹ́ sọ̀rọ̀ ìdíje pé ẹrú ìyàwó lọ́fẹ́ irú kíní wo lọ́fẹ́ kíni kíní kan tó ní kíni ìlà tó ní tó bá ti tàbí pẹ̀lú tó ní yẹn kò ní kò ní rí fọ̀kànbalẹ̀ ń bẹ̀ kẹ́kà kọ́ fẹ́ ọmọ tí ò mọ̀ kàkà tó sì rí fọ̀kànbalẹ̀ bẹ̀. àyẹ̀mọ̀ nǹkan rẹ̀ yẹ ọmọ rẹ̀ mọ́ nílà kan. àyẹ̀mọ̀ nǹkan rẹ̀ yẹ níjọ́ kan ẹnìkan ọ̀rọ̀ yìí ti pọ̀ ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ yóò yóò di bẹ́ẹ̀ tó lè seventeen years. ẹni yẹn ó ní tí òjì òun ó tètè má rí ó ní wípé òun fẹ́ fẹ́ tó ṣe wípé ọlọ́pọ̀lọpọ̀ tó ti ní masters degree lọ́wọ́ tó ti bì náà ni wọ́n. Naam. Naam tó ti ní lọ́wọ́ bóun rí bọ́ọ̀sì ní àwọn ẹ̀rẹ̀ ẹni ẹ̀sìn rìn rí ojú rẹ̀ láwọ́ gbogbo ọ̀nà ṣe mọ̀ wípé kẹ́mi tó ní máa ń sàyẹ̀ kan kẹ́sì máa yí dáadáa tó ti fi sẹ́mi yẹn ní òun ní gáyà ọlọ́run ọba òbẹ̀lẹ́ tó ó sọ pàtàkì fẹ́ náà ọkọ̀ wa fẹ́ wọn á ti fótó fótó níjọ́ ọ̀nà káàkiri wọn ò fi kú wọn ò fi kú tàbí náwà àgbà onítọ̀ àtàwọn àníkẹ́ ọkọ̀ wa dúpẹ́ ó ní ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́ máa ń ṣe tí èèyàn bá ń fẹ́ fún ẹ̀ òun lánàáyàn pé obìnrin tó ní máa ń bá pàwọ́ lọ́wọ́ rẹ̀ fẹ́ fẹ́ jẹ́ gbogbo ayé ó mà rí ní pé òun tó ń jọ kọ pé ìṣẹ̀lẹ̀ tí àwọn tó ń lọ jẹ́ mástà ẹ̀ mọ̀ wípé àwọn ọmọ yẹn wọ́n ní lákàá ìbòjì ìgbésẹ̀ òwò òun fún àwọn òṣèré pàpà òun bá láti ìgbẹ́ òun kiri tí wọ́n sọ̀rọ̀ bí fún bí ẹ̀kọ́ ó sì ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀dùn mà ọ̀dùn ọ̀kọ́ bí láì ìbẹ̀rẹ̀ lọ́mọ yìí àwọn ìdìgbà máa ń dàpọ̀ tó máa ń tẹ̀nú ààrẹ malachi fed child máa ní kọ́tà tó ka lọ́lọ́ níbi bá fi yọ ọ́ ṣùgbọ́n ọlọ́run ọjà kéèyàn máa ti gbé. mo wá rò pé ìwé wo la fẹ́ kọ́ dìbò nígbà yìí lóòótọ́ ọ̀sán ṣe yé kí lẹ fẹ́ kọ́ dìbò nígbà yìí yóò ṣe máa dàtọ́ ni ọmọ yẹn ń bẹ̀rù sí i mi rò pé lọ sùn àgbà máa dàtọ́ káàkiri yìí ló fi jẹ́ pé èèyàn ṣe pẹ̀lẹ́ ọlọ́run máa bẹ̀rẹ̀ ọlọ́run kábàá ẹ̀wọ̀ ẹ̀wọ̀ máa bẹ̀rẹ̀ má rò kó gbọ́n má sì rò pọ̀ máa ṣe. yàtọ̀ sí àwọn wàhálà mi tó wá ń ṣẹlẹ̀ nínú ilé láàrin àwọn àtìyàwó lórí pé ọ̀gá ti ti méjì lọ́nà kan àwọn náà. látara àti ilé yìí wọn ló fi jẹ́ wípé tí ń bẹ lẹ́yìn ẹ̀pà ó jẹ́ ìjẹ́ lọ. ọkùnrin rere ó sọ wọn bí dáwà wá. ọkùnrin rere náà ó ti fi ẹyin ògbòǹgbò ẹyin ògbòǹgbò lẹ́yìn tí ó tó bá fẹ́ yẹ yẹn yóò pẹ́lẹ̀ nínú dẹ́sà tó yẹ síbẹ̀ yóò wá jẹ pẹ̀lú. káwọn nípa ọlọ́pàá ẹyin ògbòǹgbò ní dẹ́sà tó ní mọ́ bí dẹ́sà ti gbẹ̀dẹ̀ tó ń ó ṣòro ó ṣòro orí ṣe pé apàdé program bí ọ̀sán kóbìnrin rẹ̀ ó jẹ́ pé programu tó wá lóbi lórí àpàdé ìjọ jímọ̀ ó lè jẹ́ pé torí kó wá kí jímọ̀ lójú ó sì bí ẹni ọlọ́run. ó kàn kan ó lò lò ní kọ́ tuntun dáadáa. ẹjọ́ mẹ́ta ìlú kọ́ lè mú abúlé òní gan an ó ní ó kéré olóhùn tó lọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ́ọ́ ìjọba ó lò ní kọ́ bàbà mojúmọ̀ ọjọ́ ọjọ́ kan kan lọ tó bojú dáadáa wọn á kọ̀rọ̀ ẹgbẹ́ mẹ́ta mẹ́ta àbó ní olóhùn òun ti sínú fọ́ọ̀mù ká kí ló dé gẹ̀gẹ̀ ó ní kí gbà gbà òun ti lọ ṣọ́ọ̀ṣì gbà lé mi mo lọ ṣe orí ló bá ń dálé mi rà á mo ti lọ kí fáínà kò tún sí nǹkan mi ò ẹ wá wo lẹ́kùnrin yòówó rò kò yìí tó bá pé ó fojú. tọ́lọ́ máa ti kí ara padà sọ́kúrọ̀. olóbi jẹ́ pé ìpìlẹ̀ oríire nafsallallahu alayhi wa alihi wa sallam anabini adúlé àmà wa khayru mata'iha al-mar'atu as-salihah ilé ayé dáwà yìí ilé ayé dáa púpọ̀ ọlọ́mọ farahàn wa ń bẹ̀. èyí tó lóore jù nínú ìgbádùn ilé ayé náà ní kéèyàn rí àwọn dáadáa. obìnrin obìnrin ló ní ọkọ ó tó látọ̀à gbogbo ọmọ bẹ́ẹ̀ náà ni gbogbo òbí tó bá lọ́mọ obìnrin kó máa bẹ̀ lọ́rùn. ìkọlọ́ mú ọ̀dà àwọn ọmọ yìí ó kí ọmọ ọmọ ọlọ́run ọba pàápàá jùlọ lásìkò táwa wà. táwọn èèyàn ń wọ aṣọ ẹ̀ pẹ̀lú kò kí ayé òun ọ̀run ni wọ́n. yálà lọ́kùnrin àbí lóbìnrin. aṣọ ẹ̀sìn ni ó gbé wọ̀. ìgbà èyí ò ní. ìjò lè tó yẹ pé tọba gbé e lọ́wọ́ ẹ̀ yóò máa dán. wọ́n ní ọ̀rá gbé mára. òru nìyẹn. ورابعها تعقى لنا لمسا وتجمر ثم هذا لسعل سرا yóò lẹ kí ẹ máa gbé mára ní ìjò ó sọfọ tí ẹ bá rí àwọn ìwé ju tí bá rìn lọ́ba yìí yóò máa wù kí ẹ máa fọwọ́ rà ṣùgbọ́n ìwọ lọ fọwọ́ lé lẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lọ́kùnrin náà ló jẹ́ pé fàwọ̀ rájà àwọ̀rajà olóbi jẹ́ pé ọ̀rọ̀ àfẹ́yàwó alọ́pọ̀ ó tayọ ọmọ haiti ó tara ó ti kú tán káàbà bí ọ̀n lọ káwọn yóò lè sọ̀rọ̀ muslim ti bàtà bí fún àmọ̀gà àmọ̀gà àmọ̀gà ọlọ́mọ dáná ọlọ́run tó lè bí tó tẹ̀lé alọ́njọ́ tó rẹ̀ lójú ìdògbé brọ́dà yìí insha Allah ọkọ̀ máa wà lápò ayé sunna kọ́kọ́ insha Allah sokoto ojúkun ní ní sùkà ojúkun ní àkírá padà tó wà pàdọ̀ lọ́wọ́ ayé irú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà wà àbúrò àkàrà tó dákúrẹ́ àbúrò àyà láti lọ́dà ìbò ló ti wá. bá àlọ́ra rẹ̀ àwọn àpẹẹrẹ pẹẹrẹ oríṣiríṣi fẹ́ ìṣẹ̀lẹ̀ ìmí ń bẹ tó ṣẹlẹ̀ sí èèyàn sọ ẹ̀rìn ààrẹ fún ìṣẹ̀lẹ̀ àkírá lẹ́nu ìdí ìṣètò ìṣe ń dá orí lánàá ọ̀sẹ̀ tó bá ní tọ́mọdé bá ń gbé bí gbogbo àgbà máa fi tó wù sí nítorí pé ìtútù àgbáyé ìrírí tábọ̀ ti rí ọ̀rọ̀ àfẹ́yàwó a ṣèyàn lọ pé lọ sọ̀rọ̀ obìnrin gbọ́dọ̀ orí tiwa ẹ̀ka ti tírì àlèmọ́ sọ bí almost close to twenty tó lé twenty years ago ọjọ́ ní kẹta ìsìn. abẹ́lẹ̀ tọrọ ní bàbá abẹ́lẹ̀ sí abẹ́lẹ̀ sí sí bàbá àbádọ́mi ó dùnmí lò wá kọ́ orí mi. ẹ̀bọ́ ti wulẹ̀ mórí ìrírí àti òye ẹlòmíì sì ń bẹ tó bá ń bá ń bára bọ́ọ̀ bá sọ̀rọ̀ àrẹ yóò padà sọ lẹ́nu sílẹ̀ àìgbẹ́rì kìnìkan ọmọ jẹ̀bi o ọmọ tẹ̀sẹ̀ wọ́n lè dáná tí yóò sọ ẹni bá ti gbọ́ sọlẹ̀ bá sí ẹni tí ọba ti gbọ́ bá yà ọwọ́ rẹ̀ ló gbòye ìwọ ló ló gbé bẹ́ẹ̀ nígbà yìí pa ara àwọn ọmọ gbé wọ́n mọ̀ lórí akẹ́kọ̀ọ́ ẹ̀ńtọ́ lọ́fẹ́ lọ́fẹ́ náà kò sí fún máa ń yọ̀ lórógùn lórí sí wàhálà àmọ́ ń fi orógùn lù lábẹ́ ẹ̀ wọ́n láàyè oṣù tí yóò rí èyí ti kó àìmọ̀ yìí. Ọ̀nà kan láti bẹ̀rẹ̀ kó sàn fà. Nígbà tí àtúbẹ̀ yẹn, náà ní bàbá Nàbí sallallahu alaihi wasallam, Kánàbí ṣe rí tó sáré wálé, ẹni tó kọ́ pàdé náà ní ìyàwó Khadija. Nàbí sọ àyè pé ìbìnrin lónìí, ẹ̀tẹ̀ rónìí, rọ́sọ̀bùnmi, rọ́sọ̀bùnmi, rọ́sọ̀bùnmi. Bàbá Fẹ́mi orí yóò lè padà ìdásọ gbogbo ọkọ táwọn ọjẹ ìwọ lọmọ tó yẹ ọmọ ìdí ó sọ fún pé kò sí inú ilé lọ́sí pé tí bàbá lé ní ilé là sí ilé yìí ìṣe sọ́tọ̀ báyìí ń sọ ilé onílé ìdílé ìyàwó níbi tí ìṣẹ́ ti da bí ọkùnrin bá ń bọ̀ nínú rẹ̀ bá bàjẹ́ láti ìgbà tó bá wọlé ìyàwó sì gbé kúrò kí ìbànújẹ́ ọ̀rá ti kúrò lára ìwà ìyàwó yóò sì yàn yóò gbé ìbànújẹ́ yẹn kúrò lára ọkọ. ìgbà tó yẹ kó ló ń pọ̀ lé ìbànújẹ́ mi ni ìbá ń lé àbíkúlá abẹ́ sọ lórí àkàtọ̀ lọ jáde jáde olóṣù mẹ́rin ọjọ́ tó wá wá ó ti lé ọba fẹ́ yà fún ká tó ń jà lọ́wọ́ àtàwọn oníbòtí tó ń gbélé ṣùgbọ́n ìyálágbájá pé ẹ má ń sọ̀rọ̀ ìyálágbájá kọ́ lélẹ́ ìgbèrè ló ń bọ́ sí bàbá yẹn wọn ni àwọn nira àwọn pa yìí. ọkọ̀ àdàkí ní ìgbà àpá àbọ̀ àti àmì fún àdàkọ́ ọ̀yà mọ́ríkà sí ya òun sùn lọ oṣù mẹ́rin rí ilé oṣù òṣè wa ó ti gbóṣù mẹ́rin rí lọ. ọlọ́run kò sọ wa mọ́ obìnrin lè fi síkéèyàn tí kò kò sí kó àyè àyè sọ obìnrin sì lè fi ọlọ́kọ̀ọ́ wọ́n máa ń kó ká yìí láàárọ̀ ń ká yìí lọ́sọ̀ ń ká yìí lálẹ́ ó sì máa ń kó ká àti ìwọ rẹ lè ní ìtàn rẹ ìwọ ìgbàdùn wà láì fún ìgbàdùn ó sì ní máa jẹ ẹyẹ ó yẹ pé mr big rẹ ń dá lójoojúmọ́ àyàn ó sì máa fún ẹsìn kìíní mo sì kì í sí nǹkan kan. فلن قطع نوع أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص قليلا أرشد عليه ورتل القرآن ترتيلا pẹ̀lú orúkọ ọlọ́run ọba tókè ọgbọ̀ aláyé àrọ̀fíì ọba tó lè kódọ̀ ẹ̀ tó bá ṣe ti ẹ̀yìn kan ní ó kẹ́ tó bá rí ọgbọ̀ ilẹ̀ àìyámà yá ayé òhàlì mùsàmìlì Ya, يا أيها المزمل ọlọ́run ọba ní mo pe ìrẹ tó ń sọ wípé dasọ̀bù mi dasọ̀bù mi ìzìzámálà látara zámálà ìfìfáàlà ìfìfáàlà ó ní ìpìlẹ̀ òun ló padà wá di ilé ayé wà nínú tẹ́lẹ̀ nítorí pé táà táà ìtààlà rẹ tó bá jẹ́ pé táà ìrìn ló wà níwájú rẹ̀ wọ́n ṣe ìtọ́gá àmọ́ ẹ̀ wọ́n ṣe kọ́lù táà rẹ̀ dídá òun ló di ó wá di asàlù rẹ̀ gangan ní ìlú asàlà zamala ìmùtásálà mímú fáìn fáìn olúwàkú àwàdìyà ayíwá imú tàbí mẹ́lì. يا أيها المزمل ọlọ́run ọba ní mo pé ìrẹ́ tó ń sọ pé daṣọ bòmí daṣọ bòmí fún mi lẹ́yìnlá ńlá kọ́lí ìlà ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn. fún mi lẹ́yìnlá ńlá kọ́lí ìlà ẹni tí ò bá lè fi ayé yóò lè fẹ́ ọlọ́run ẹni tí ò bá lè lọ máa sùn yóò lè fi dúà ẹni tí ó bá lè lọ máa fòró lórí àlámàrí ayé yóò lè fòró lérí ikú súnmọ́lọ̀. Lójújẹ́ta afẹ́ tó múra ànájì sọ́lá àríwá sọ́lá àwọn ẹlẹ́kọ̀ọ́ òní fẹ́ràn rẹ, àwọn kèfèrí òní fẹ́ràn rẹ, àwọn alábòsí òní fẹ́ràn rẹ, ẹnẹ́ẹ̀nẹ́ ló bá bẹ́ sòdodo. Gbàpọ̀ ọlọ́lọ́. Ìjẹ gbogbo ẹni tó bá lọ sí dáadáa ló fẹ́ràn rẹ kó dodo tó ń sọ yẹn yóò padà bí ọ̀nà jẹ máwọn alákòóso àwọn kan bẹ pé jẹ àbùsí ni wọ́n ti ń jẹ àwọn kan bẹ pé jẹ àbùsí ni wọ́n ti ń lówó àwọn kan bẹ wọ́n ló kọ látara wípé ìlò títí kọlọ ṣùgbọ́n àti ọba wa dé sọ wá láti sí òdá ẹ̀ṣẹ̀ òdá ìyapa aṣọ ọlọ́run ọba ọ̀dá túláàlì ìṣèjì ọ̀nà jẹ tí wọ́n wò ní fẹ́rẹ̀ rẹ̀. يا أيها المزمل يا أيها المزمل قم الليل إلا قليلا Sójú ọ̀nà àtọ́lọ àfikún ya tó ó sì lú ọ̀tọ́lọ lọ. Kíjẹ ogun ẹni tó bá ló fẹ́ràn rẹ̀ pẹ̀lú fẹ́rẹ̀. Bọ́yá àtàríkó sọ tó tó mọ́ inú lè ní lọ́bí lóhun fẹ́ràn rẹ̀ lọ́tíwà àti àpá wúlọ́la yóò lè ọ́n lè àbàwọn èèyàn díẹ̀ ni wọ́n máa ń fẹ́rẹ̀ tí bá ń sọ òdodo oníjọ́ tó bá sọ̀rọ̀ tó bára wọn tó bára ra wọn gbà èyí tó bá àwọn bí wọ́n gbà díẹ̀ nínú àwọn èèyàn ni ṣùgbọ́n ẹni tí ń sọ pé wọ́n ló dá lé bóyá òun tí sọ tó tọrọ ti pa ìfẹ́ máa sọ pé ó dá yá ayò àìmọ̀ zẹ́mìl. yá ayò àìmọ̀ zẹ́mìl kúrò ilẹ̀ ilẹ̀ ilẹ̀ kọ́ lọ́lójú ọkàrí ènìyàn kan kùkù lọ wúlé nítorí pé ọkàrí ni ó lè padà di aláwùjú tó bá dọ̀la ó máa ń ṣe lẹ́nu ó lè dọ̀la fún kò tiẹ̀ máa ń ṣe ìwọ ni lẹ́nu ó lè dọ̀la fún mi wípé ẹgbẹ́ ìfẹ́ ìjẹ́kọ̀ọ́ pọ̀ sí nítorí ọ̀rọ̀ tó sọ lẹ́nu ó ti kápá wọn yá ayọ́wà ìmọ̀sánmẹ́lì. Yá ayọ́wà ìmọ̀sánmẹ́lì ló kú nílẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀nì ilẹ̀. Ẹni tí ó fi wá ti ẹ̀mí ẹ̀ láǹkùrì láti lẹ̀ lórí iṣẹ́ tó gbé lọ́wọ́, àwọn kan yóò wà máa ní lápá lára ẹ̀. Bẹ́ẹ̀ tó wá ní ẹ̀mí ẹ̀ láńkùrè, gbogbo ẹ̀ náà tàwá. Bákan náà ni ìbẹ̀ ló ti da tàwá. Bẹ́ẹ̀ náà ti da tàwá. Lọ́dọ̀ ọlọ́run gbogbo ti bẹ lọ́dọ̀ ènìyàn lọ. Yá ayé wa ni mo ti dá mi. يا أيها المزمل قم الليل إلا قليلا. Aṣọ tòmí, aṣọ tòmí, fún mi láyé iṣẹ́ ńlá la tó pọ̀ mọ́sùlá kọ́rọ̀ ẹ̀kọ́dọ̀ ọlọ́run nìkan láti lè fi máa ń sọ pé ọlọ́run aláṣẹ nílé ìlànà fi fà á jẹ àlẹ́ ìlànà ti fà á wí ọlọ́run mẹ́ta kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ara mi nípa agara mo lè dáṣẹ́. Wàlá ìlà náà ti fà á wí, akálà máa rí ìdíyàwó ìyàlọ́wọ́ kí má bàa wá ara rẹ̀ lójú ọjọ́ tó bá ti ṣàtúnṣe gbogbo àlábàárí rẹ̀ kò ní kí ọ lọ́wọ́ ọjọ́ náà. Ànábì máa ń bẹ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ òun ìwọ ọlọ́run nìkan ni kò tà wá láàrin. Gbogbo àlámọ̀rí òun pátá ìlọ ọlọ́run ọba ìwọ nìkan ni kò ní. Ìwọ ni kò máa darí ẹ̀. Àwa náà wá sọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba kò darí gbogbo àlámọ̀rí wa. Gbogbo àlámọ̀rí wa ti ra wa lọ́wọ́

jíde ìdẹ́lóru sí gásìlá àkúrò ní àṣẹ ni kúmílẹ̀ ìlà ìlà kọlí ìlà ó bá ti mọ̀ pé àdámọ́ láti ṣe fi sùn eléyìí nínú àwọn ààyà tó sọ kalẹ̀ lákòókò ìbẹ̀rẹ̀ islam ọ̀ràn ìní ìyáǹfẹ́ẹ̀lì òun ló jẹ́ gbogbo mùsùlùmí. ó tó lè pọ́lọ́ wọn padà wá sí ní fúfú yẹ bí ó ti náà fílà ní sọ̀rọ̀ àyàmá. ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ pápá jùlọ pàtàyà ní sọ alóríire ọdún kan làwọn sábẹ́ ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ islam gbà yẹn kó bá ti kó wákàtí márùn-ún nítorí pé ìbẹ̀rẹ̀ á máa lé bíbẹ̀rẹ̀ agbọ́dọ̀ súnmọ́ lọ nítorí pọ́lọ́ ọba nìkan òun ló nífẹ̀ẹ́ sí omi tí ń bẹ nínú àbùkù pàdánù. ìyẹn gbọ́dọ̀ sún ọlọ́run ọba nípìnlẹ̀ gbogbo àràpàdé tó bá fẹ́ dáwọ́lé ọlọ́run ọba fi wá sí lọ́rùn ẹ̀yìn àtàkànnà bíi bẹ̀rẹ̀. táwọn sàágbé kọ́kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ti dá bílà òwú kìá kúnlẹ̀ ọlọ́run ti lọ́rùn قم الليل إلا قليلا إلا قليلا نصفه أو مسلم قليلا أو تدع عليه ورتل القرآن ترتيلا نصفه أو بني ó lè dá òkú méjì òkè dákan yẹn náà fìlà òkè dákan sùn. Àwọn olùkọ́ sílé ní orúkọ ní ọ̀sẹ̀ ṣe wípé òkè tó pọ̀. Àwọn olùkọ́ sílé ní orúkọ lílá dídí ẹ̀kú nínú orúkọ omi sùn. Ìyókù kò fi máa bẹ lọ àbí kò dídí ẹ̀kú nínú ìlàjì òru.

ṣètòkè aláfíà wà lọ́sẹ̀lẹ̀ kọ̀rọ̀ ha. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ̀. Olùkọ́ bá jí lóhùn wá sí pé mo máa fọ orúkọ àlejò. Ọlọ́run ọba sọ ọdún máa ṣètò báyọ̀ aláfíà kódà ní ìlà ẹ̀jẹ̀ Kùránì ni. Ìdíje lórúkọ ìyáàmú lẹ́yìn kò sí ká àbá ìdíje Kùránì là ń kà. Kùránì ni mo bá yẹn aláfíà. Lóhùn lẹ́gbẹ̀ẹ́ ìyáàmú lẹ́yìn ká yọ ọkọ̀ ìkúrò aláwọ̀ àdùn kàkàtà ní àjà. Láti yẹn kà kí á mú lẹ́yìn. Ó kì í súra ó fi pápá lo ṣẹ́gbọ́n ló mọ̀. Ó fi fi. Bó o bá wá mọ díẹ̀, ó là ń bẹ lọ àbá tí wọ́n ní kò sí láì fi olùgbé kò máa ń lọ ọkọ̀ fún àyàn. Bó o bá wá yìí, lẹ́sẹ̀ bá wá wọ olùjọ́. Ọmọ àyàn lè jọ. Bá a lè pé lọ bá ní kó máa ka sóra tó kù nínú ọ̀rọ̀ ẹ̀fọ́ ó máa rọ ìkàlá yìí bẹ̀ fúnra kí wọ́n mọ̀ sí. ìyá lè yan ìyá fún lé lè lò. bákan náà mo bá wá lọ́sẹ̀ ọ̀hún náà mo bá ti jókòó náà mo sì máa ṣe kù kán. wá ilé lẹ́nu kan fún ọ ní láyé ayélujára one million. àbí ọmọ ọba aláwọ̀ aláwọ̀ aláwọ̀ seven láti aago mẹ́wàá tó ti bẹ̀rẹ̀ ilẹ̀ tí wọ́n ń fà ní ìṣẹ́ òye kìí àmọ́. ọ̀sẹ̀ dàní ìwà ti nílùú sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí ilẹ̀ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ sí ilẹ̀ ọ̀rọ̀ Wọ́rọ̀ tí ó kúrò ádá tẹ̀rẹ̀ sí ìlà àwọn kàábí lẹ́yìn àtànẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn abá kọjá lóru láti gbogbo Mọ̀dínà ẹ mọ ọ̀rọ̀ tó wọ́n tí orí mọ́lẹ̀ gbogbo lé àwọn èèyàn kíkọ́ àtòrò bẹ́ẹ̀ sì máa gbọ́ pé nìyẹn bó ṣe kùránì láàmà ké bàbá tó jókòó náà kùránì láàmà ké wàrọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ọ̀hà. Tẹ̀rọ̀lá. Ọ̀rọ̀ ànábì máa ké Kùránì. Tẹ̀rọ̀lá ní kíké títẹ̀tẹ̀lé bá a ti sọ kalẹ̀. Kì í ṣe ní ti dídà wúru. Lára wọn ṣe yẹn. Wọ́n máa ké ní ké tí wọ́n náà máa gbàgbọ́ yẹ ìtumọ̀ rẹ̀. Ìtàkùn tó máa ronú sí. Ìwà àti kíké láwọn aráàlú kò túmọ̀ lè sùn ó máa ń ní láàrin ìmọ̀gbóhùn sókè jù àti ìmọ̀dàkẹ́rọ́rọ́ jù. Iná tanu lè àlẹ́ kàkà ò Fẹ́fẹ́lá. Iná tanu lè àlẹ́ kàkà ò Fẹ́fẹ́lá. Alágbájú rẹ̀ àti díẹ̀ láti fọ́nù Kùránì. Iná tanu lè àlẹ́ kàkà wá à ń bọ̀ wá sọ̀kalẹ̀ sanúlùkì àlẹ́kà à ń bọ̀ wá sílé ọ lórí sanúlùkì à ń bọ̀ wá síkàkà rẹ. Àwòrán wo ó bọ̀ lọ́nà kò sí kankan. Kọ́wọ́lá ń tẹ̀sí yá onílà wa aṣọ ọ̀gbìn ọ̀la ánà tí wà ń sọ kalẹ̀ ìjọba yóò sì lọ lẹ. láti ṣe ìwò lórí ẹ̀. ọ̀nà ìgbà ń sọ lórí àkúnní tí kùránì bá ń sọ kalẹ̀ ẹ̀ fún tí àkúnní ṣe tóbi tó ẹ̀mẹ́bí ó tóbi lórí àkúnní ṣe tóbi tó ọmọ ọ̀wọ̀ àkúnní yóò sì lọ lẹ. Inna sanulki alayka qawlan thaqila. Ìlànà àṣà rọ̀ sí ọlá àṣà. Ìdájọ́ wa pàápàá láàrin ọ̀sán láàrin ìgbìmọ̀. Tó bá ń bẹ àsìkò òtútù, òtútù bá mú. Tí Kùránì bá ń sọ kalẹ̀ fún ànábì láàrin ọ̀sán láàrin ìwọ̀sán. Ànábì oṣù wa làá orú ojú nínú òtútù nítorí pé wà sọ kalẹ̀ fún ànábì wa pàápàá. Ànábì oṣù إنا سنلقي عليك قولا ثقيلا وأنا واحد من العقائد kéèyàn máa fi bẹ́ẹ̀ ojú wa sí yẹ. Ìgbà tí a fẹ́ alábí ó takú lọ́nà padà. Lọ́lọ́ àni kí wọ́n tún nà. Àbúrò padà yóò di lójú orí lọ́wọ́ bàbá. Wọ́n di lójú wa sí yẹ. Kéèyàn ti máa ẹ̀ sí yẹ. Bẹ́ẹ̀ láàrin yẹn làwọn yẹn wá ń kà lónìí làwọn ń kàwé wa láàrin yẹn làwọn yẹn ń kà lónìí làwọn yẹn wá ń náwó lórí ẹni tí wàá ń gbà tí yẹn ń náwó kiri. Iná sọ̀rọ̀ lókè àlẹ́ yìí. Ọ̀rọ̀ la fẹ́ kí ilẹ̀. Ọmọ olójú ọba ní kò ṣe báyìí, ṣe wọ́n wá ń sọ ọmọ kọ́lọ̀ wọn bá ń sọ báyìí nínú àlùkùránì ọ̀sọ̀ kó o sì bá mi. lẹ́yìn ọba ti rẹ̀ ọ̀rọ̀ kí ni oòrùn kúkú àmì ẹ̀ ti sọ. láti wà Muhammad ṣe wà lọ́lá àlàkálá nígbà sànú lókè àlẹ́ ìgbà. ọ̀rọ̀ àbọ̀ wá fọ àwọn ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ kan tó jọ́rọ̀ ọ̀tọ̀ lọ rẹ̀mílá ọ̀rọ̀ tó wúwo owó nídàjọ́ owó lófin owó lágbèkalẹ̀ owó lérí bó ṣe ń sọ ọkà rẹ̀ látọ̀dọ̀ ọ̀tọ̀ lọ nígbà náà ṣe àkàlẹ́ إن ناشئة الليل هي أشد وكرا وأقوم قيلا ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا كذبت إن ناشئة الليل Ọlọ́run ọba ní dájúdájú kádà mọ́jú lóru. Ẹ̀yà, kò náà ní kéèyàn ó ti kọ́kọ́ sọ alìsìnkọ́ọ̀sì bá dáná ó náà ń pè ní náṣíà dájúdájú kádá mọ́jú lẹ́yìn ìgbà tá a ti sùn tẹ́lẹ̀ lóru bí aṣá ti wá tọ́ a iṣẹ́ tó le lára tí aṣá ti wá tọ́ a ó lè ní nǹkan tí èèyàn rí tẹ̀mọ́lẹ̀ ó lè ní bára rẹ̀ ó ṣòro rọrùn bẹ́ẹ̀. Wà á kó àwọn kí ìlà ìlú ti dọ́gba níbi ọ̀rọ̀. Àní kéèyàn máa jí lóru yẹn olóore mú lọ́pọ̀. Àmọ́ kò lè lára. Wà á kó àwọn kí ìlà olódàgbà olódọ́gba bí ká sọ sọ̀rọ̀. Wà á kó àwọn kí ìlà olóṣùdọ́gba níbi kéèyàn ti ṣe Kùránì. Kéèyàn ó lè ronú Kùránì tó kú bí máa rọrùn jù. Àwọn àfọ̀ onímọ̀ tó ń ṣe rèé bẹ́ẹ̀. وأقوم قيل إن لك في النار إن لك في النار سبعا طويلا إن لك في النهار مدحا طويلا Ìgbàta ti ṣàlàyé ìkìlò ìgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ mọ̀ wípé إن لك في النهار. Ó ṣe lẹ́tọ̀ọ́ fúnra Ànábì tó bá wá ti ọ̀sán ó sọ wípé mi ò sùn lóru ó wá ṣe pé gbogbo ọ̀sán náà ó fi máa sùn ni wọ́n fi ọ̀sán náà sùn tún máa fi tàfọ̀mọ́pọ́ lọ ọ̀pẹ́ à ń sọ wíìlà tàfọ̀mọ́pọ̀ nígbà tó gbọ́ọ́rọ́ nígbà tó kù mo fi máa tàfọ̀mọ́pọ́ lọ lórí iṣẹ́ tó lọ́wọ́ bá ọ lọ́wọ́ kó fi máa dúpẹ́ lọ́dọ̀ ọ lọ́wọ́ ó ọ lọ́wọ́ ìṣe bí màá ṣe rẹ ṣe pé oríṣi pé gbogbo ọ̀nà àti ọlọ́run ló ṣàwọn lẹ́tà oṣù ọ̀làǹdẹ̀bí ó sì gbé iṣẹ́ lé ọ lọ́wọ́ ẹ̀yin alága sí náà rẹ kábẹ́ dábàá ọ̀rọ̀ bá máa ní orúkọ ọlọ́run ọba rẹ gbogbo ọ̀sán. Ilé yìí sọ́dọ̀ ọlọ́run ọba ní títí náà. Àìsíkọ́ òṣèlú Allah subhanahu wa ta'ala tabattul ó náà ní kéyìí ó pọ̀ yìí láyé. Ó pọ̀ yìí sí gbogbo adùn ayé. Lẹ́gbẹ̀ẹ́ ní tabattul. Nígbà tí ìbẹ̀rẹ̀ láàmù yìí, gbogbo ti ń jáyé. Àwọn tí jẹ́ gbádùn ilẹ̀ ayé wá tàbí àkàlẹ̀ ilẹ̀ yìí tẹ̀sán. Táwọn ṣe é là. Bí àtàbí pọ̀ yìí sí gbogbo ẹ̀. kó wá sí ọlọ́run ọba rẹ nìkan yìí tọ́lọ́run ọba fún ọ ní ojú ọtí ọlọ́run tọ́lọ́run bá pè mí jẹ náà ní kò kò sì jẹ tọ́lọ́run ọba ọba ti pè mí jẹ mọ́nàgà ní حشره Ìyá máa làkú yà fún ní dámà tó bá jì sẹ́lẹ̀ èdè èdè hàn lérí ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀wọ̀n. Láàbí ètò ìyá máa bá tàwọn fẹ́rẹ́ náà. ولا بالرنا ما فعل سرانا wá kó ọdún mẹ́wàá kalẹ̀ ìlú rẹ̀ kò mọ́ sáré. Gbogbo yín mẹ́wàá lẹ jẹ́ ọ̀sán náà kó kalẹ̀ ọjọ́ mélòó. Ọjọ́ mẹ́wàá ẹnì kan ọ̀bá mú méjì ọ̀kàrí. Ṣùgbọ́n èsì wa kódà kan kó oògùn ọ̀sán kalẹ̀ káwọn èèyàn jẹ́ mẹ́rin mọ́ òtún. Àfọwọ́ nílá aṣọ́rọ̀ ìkù ìṣèlú ìṣèlú ní Láàárọ̀ ìyàwó yàpá ìjọba ti pé ńlẹ̀. Jọba sórí tọ́lọ́dọ̀ lọ. Láàárọ̀ ìlú ìyá aláwọ̀ ìyàwó ìjọba wàlá àbẹ̀ wàlá àpapọ̀ àtàkùn Wọ́n dára bèèrè tó àlàáfà àmúfẹ́rọ́nà ẹlẹ́wàlẹ̀ sọ pé bẹ̀rẹ̀ kó ìṣòkò Àwọn èèyàn ti bẹ́ lẹ̀ wò ju mẹ́wàá lọ ẹnìkan ẹnìkan kó mẹ́rin lóòótọ́. Ìgbẹ́ ó ti kàn lẹ̀. Kí ni wọ́n wò? Gbogbo èèyàn lọ sí ìwọ náà lọ́wọ́ sí pé kí lọ ọwọ́ náà bá rọ̀ṣẹ̀. Ẹ̀ẹ́dọ́rọ̀ ètò ìlẹ́ẹ̀mẹ́lẹ́mìẹ́ sọ̀nà. ولا أبيت على ما فات خسرانا ولا أبيت على ما فات خسرانا Ọlọ́run kò ní tèmi lèyìn. Wọ́n láàbì ètò àlàáfẹ́ bá bẹ̀rù sọ́nà. ولا أبد ولا أبعد الله وقل خشين bọ̀bá wa sáré jù bẹ́ẹ̀ lọ́wọ́ kàtẹ́ ọlọ́mọlẹ̀ lẹ́yìn mọ́tọ́lọ́ bá ti sọ ní kìí jẹ́ bí wọ́n dùn dàbí tó jókòó sí náà ni ó ti wá bá wọn. lóbi lẹ́pẹ̀ yóò máa ní pàràpà ìmọ̀ ní pàràpà yóò máa jẹ́ kó ọmọ bínú oore lọ́nà tó sọmọlàkejì fún ọmọlàkejì rá ọlọ́run wa sàbí olè ìlú àti òsì tánlẹ̀ rà ó ló ti fẹ́ tánlẹ̀. láàárọ̀ ìkú ìlà àdàbí àkóńtọ̀ máa wà láàbẹ̀ wàlá àmọ́tòránà wàlá àbẹ̀ wàlá àmọ́tòránà. Ìjọba ti ń lè ṣẹ̀bẹ̀ sí ìlà. dojúkọ lórí àlámà. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. رب المشرق والمغرب ọlọ́wọ́ ọba ibi kan lọ́ba tó ní ibùyọ oòrùn ó náà ló Onípo múlẹ́ni tó fara lé ẹni tó fara sí mọ́ mẹ́lò ní ilẹ̀ ọlọ́, bàtà ìdẹ̀ wà ní ìrà. Nítorí pọ́lọ̀wọ̀n ọba ìdánilọ́ba alágbára lẹ́ni gbogbo èèyàn. Bí èèyàn bá bẹ́ẹ̀ bí Yorùbá, wọ́n ní tí ò bá lè gbani dúró bọ́ bá wọ́lú ní kan kí lè máa yà. Igi tí ó wọ́lú ni tí ó pa ní ọlọ́pàá náà yóò gbà wá dúró. Ṣùgbọ́n títọ́ fẹ̀yìntì tí ò lọ gbà dúró tí ó dúró bẹ̀ bá wọ́lú ní kò lè pa yà. Pátákì lọ wá kí èèlà ọlọ́ọ̀dẹ kan lọ́ba alápára. Bàtàwá kẹ́lá aláyé lẹ́bi láyà. bá ní alààyè tí ò láéláé ní kẹ́ gbára lé. Gbogbo ẹni tó gbára gbára lé ó Pápá fi gbogbo wa lélẹ̀. Ọlọ́run ti kán tó bára ní ó nìkan ní kó mú jẹ́ alákọ̀ọ́rọ̀ rẹ̀ mọ́gbọ́kànlé àwọn bàbá bàbá rẹ̀ jáàpù rẹ̀ mọ́gbọ́kànlé kan bàbá rẹ̀ mọ́gbọ́kànlé nìkan mọ́ká. ẹsẹ̀ mi sọ ẹni ilẹ̀ àbúrò àdáyà ọ̀sẹ̀ àdáyà kúlú tẹ̀wájú òhun lẹ́tẹ̀rọ jẹ́mi Bàbá wa ní ìṣòkò ara ní oríṣiríṣi nǹkan ló gbàgbọ́. Bẹ̀ni kò jù kó sí wọ́n ti lọ mọ́ ọlá àwọn èèyàn máa sọ oríṣiríṣi nínú ọ̀rọ̀ wọ́n sọ sálẹ́lúwà wa sallam ọkọ̀ wọ́n ní kò ní ẹ̀yìn rẹ̀ ò lè dá òjèjú wọn ò sọ ọlọ́run bá ní wọ́n bẹ̀rẹ̀ àyàmà ìyàwó wọ́n lérí gbogbo tí wọ́n ń rí lórí gbogbo tí wọ́n ń sọ wọn kúrò wọn ẹ̀rọ kẹ̀lí rẹ̀. àwọn nípa èyí tó rẹwà àwọn tì nípa ti èyí tó rẹwà kí ni tí mo àwọn tì nípa ti èyí tó rẹwà ó náà ní pé tí wọ́n ń ṣe sí wọn ìwọ́n mọ̀ ń ṣe wọn. ìdí àyà wọn máa gbó nítorí pé ẹni tí wèrè bá lè wọ sàmá tó náà wà lọ gba ìwọ nínú fìlà wà ní wèrè bí mélòó. dúró fún àjẹ́ àdẹ̀mí ìlà. Àjọra ní ìlà ó mà sọ báyìí láti ṣe tó fẹ́ sọ yìí. Ìwọ ni wọ́n bá wù, bóyá wọ́n ń kìí mi tó wá fẹ́ dàbí kéébù. Wàhádùrù àjẹrà jẹ̀mí ilẹ̀. Lájọ́rọ̀ àtúmọ̀tá wíwú ọkọ̀ àti bọ́bá tó aláìsẹ̀ ìta àti تأتي لا سمعت ولا رأيت تأتي لا سمعت ولا رأيت ترى النبي صلى الله عليه وسلم كان له في رسول الله أسوة حسنة رسول الله صلى الله عليه وسلم ọlọ́wọ́ ànábì lẹ́kọ̀ọ́ káwa náà bá a kẹ́kọ̀ọ́ lára ànábì kò sí bó ṣe fẹ́ wà láyé ó máa bára rẹ nínú àwọn àṣìṣe kọ̀ọ̀kan. ọlọ́wọ́n ọba ni wàá júlé òun ájọrọ̀ ń jẹ ìlà. pa wọ́n tì nípa ti èyí tó rẹwà nípa ti tó ní fi tí wọ́n ń ṣe san wọ́n nípa ti tó ní mú wọn lóníjà. Báyà yìí nínú àwọn àyà tó kọ́ sọ̀kalẹ̀ ìyẹn kọ́rọ̀ jihad kọ́rọ̀ kìtàl tó tó dé. Ìgbésẹ̀ ọlọ́kọ̀ọ́dà bá tí wọ́n ń ṣe táwọn èèyàn bá ń dọ́gbẹ́ síbi lẹ́nu pẹ̀lú àwọn ìwà ìjà pẹ̀lú àwọn ọ̀rọ̀ kòbákùkù pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò ṣe é máa gbọ́ lélẹ̀. ọgọ́rùn-ún ààrẹ ìgbà àtẹwà ọ̀rọ̀ yóò máa ṣe sùúrù kámsà fi ló sọ bẹ́ẹ̀ yóò máa ṣe sùúrù alẹ́ ìjà àti lórí àìjà tí wọ́n àti ìmì wá ń sọ àwọn akájọ bí ẹni tí ò

mo náà ní wípé mùsùlùmí gbúdọ̀ máa wà bí ẹlẹ́kùn tó bá wà. lẹ́nu iṣẹ́ tá a bá lo ilé ìbò ní ní oníjà láàrin ìyáálé àti ìyàwó ìdálé nínú ọ̀ǹtọ́lọ̀ ń sọ bá ti di ní síjà. ẹnìkan bá ta ìdá sọ tí ò ta ìdá padà wàjú ni wọ́n á jọra ń jẹ ní ìlà. tó bá lè máa ṣe bẹ́ẹ̀ kó bá ẹ tẹ́lẹ̀ bá wà kò ní oníjà ìlójú dàkàtì kó máa di ọmọ làkejì sẹ́mi. ẹ̀mí yẹn tó yẹ kó o fi rò ó kúnlẹ̀ tí ò wúlò lọ́wọ́ àwọn ẹ̀kọ́ sẹ́mi tó bá ti wá rẹ̀ tó bá jà ẹ̀mí rẹ̀ wà gbà. ìyàrá ó máa sọ tuntun. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ kọ́kàn ló balẹ̀ ṣùgbọ́n látara kó o ti yẹn sẹ́mi ìgbà àwọn èèyàn sẹ́mi ọ̀rẹ́ ò ní balẹ̀ ọlọ́run bá wa ní wátàrí ni wáyé mọ́ ká ti bí wátàrí ni wáyé mọ́ ká bí náà náà ní ilẹ̀ jẹ́ kémi ọlọ́run kí n tí pẹ̀lú wọn wọ́n dára ní ọlọ́run rẹ̀ ànábì fi mí lẹ̀ wàlúkà sí rí ọlọ́run rẹ̀ ànábì fi mí lẹ̀ wàlúkà sí rí fi mí lẹ̀ jọ̀nà èmi àtàwọn olónírọ́ fi mí àti wọ́n lẹ̀ ẹgbẹ́ ẹ̀rí fọ́rọ̀ yẹn lágbára lọ́dọ̀ àwọn àkójọ bàlágà kókó ní ìdẹ́rùbà kí bàbá máa sọ fọ́ pé nígbà tí àwọn òṣèlú kan lé ní. tí bàbá bá ti sọ bá ń fọ sọmọ pé a ní ìgbà àjọ wo ṣòkòtò kan. tí wọn bá bá bá nẹbi pọ̀ sẹ́yìn náà wọ́n lé wọ́n lè lò kàbí. ọlọ́run ní ànábì ti èmi àtàwọn tí wọ́n ń pè ọ́ lónírọ́ fìdí wọ́n mọ̀ sí kan wọn lẹ̀ ṣùgbọ́n àti wọn lẹ̀ wọ́n lè rí ìdá bídẹ̀rá ń wọ́n fẹ́ wọ́n rí mi wọ́n fẹ́ rẹ wọ́n rí ná wọ́n fẹ́ wọ̀ wọ́n rí wọ̀ tó bó tẹ́bí pé ọdún ọlọ́ wà bá ìdílé wọn pẹ̀lú ilẹ̀ jẹ wọ́n lẹ́jẹ́ ọmọ àṣẹ ti ẹ lọ iná làdá iná sáàlà iná làdá iná àǹkà àtẹ̀mọ́ wa ní ó tún bẹ lọ́dọ̀ wa nínú ìlànà iṣẹ́ oṣù wa Àǹkárá ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà. Àǹkárá kíláàkílà àyà. Ó ń bẹ lọ́dọ̀ lọ wájẹ máa àti ìjẹ̀kí. Ó á sọ̀rọ̀ wá ní oṣù wa ńlẹ̀.

ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run wá àdá ìyá ẹlẹ́fẹ̀ ẹlẹ́rú lọ́dọ̀ ọlọ́run wọ́n lẹ̀ sáwọn ti jẹ ẹni tó bá gbọ́ gbọ́ ẹni tí ò bá ti gbọ́ gbọ́ Ìjọ kan bọ̀. Yàwó máa sọ̀rọ̀ tó kún lárùn tó wá ní ìbálò àká láti ìbálò kẹfẹ́ ìbálò. وكانت الجبال كثيرا مهيلا تبلد والجبال طوال ìrìnàjàpá ó máa mi ó bá dáwọ́ dúró máa bẹ́ẹ̀ bá ti dúró mí ibi ìgbà nínú tó súnmọ́jú ṣẹlẹ̀ pé kíní ẹtì òkú yẹn yóò yá. wọ́n bó ṣe dúró lójú kan yẹn ni òjò já tó bá tún mì lọ́kùnrin ó mọ ẹ̀yìn rìn abẹ́ mẹ́tì ó mọ ẹ̀rìn gbogbo ètò ìgbà ló fi máa já lulẹ̀ ọlọ́run wá wá ní káwó tó bẹ́ẹ̀ ilẹ̀ ó mọ mi. ìjọba sọ̀rọ̀ lọ́wọ́ tó wà lóde bẹ́ẹ̀. Àwọn oníjọ́ náà pọ̀. Wàtàrà ṣẹlẹ̀ ìjọ náà ní pé àìsíkà àwọn òkè yẹn bí wọ́n ti tóbi tó, wọ́n wà á kà gẹ́gẹ́ bí ẹ̀gbọ̀n òun. bá máa ń rí ìgbà. Ó dàgbà bí ẹ̀sùn tí ó máa ń látara òkè ìpínlẹ̀ bá ṣe yé òkè yóò mọ̀ yóò mọ̀ bí àti wọ́n pílàtì ẹ̀. Ìwà ṣe pílàtì ẹ̀ pílàtì lójijì yóò mọ̀ ẹ̀yọ bọ́ọ̀lẹ̀ bí ìgbà tí wọ́n ń lọ kan yóò wá mọ̀ nílùú wọn. Ìgbà yóò ṣe máa ṣe nìyẹn. Ẹbí yẹn bá bá láyé ìyá ni níjọ́ náà. Àwọn ìjọba láti kún mùsà á kúlà alẹ́ láyé. Ayé òye parẹ́ àti lórí àwọn ẹni tí ayé òpàdé torí pé ló parí ayé ń jọyìn ju ìjìyà kàmẹ́ náà ọlọ́run kó ṣe àmẹ́rin kọ̀ọ̀kan wa ádàdúró mi ọlọ́run kó ṣe àjọ ìjọ méjì ìjọ méjì hànàkọ́lá wọn kàn lè ṣe wọn lọ́rùn sọ̀rọ̀ lọ́kùn wọn pè. jẹ́zá ọ̀pọ̀ o. Thank you.